a ò ní ran àwọn kan tó ń ṣàìsàn nínú wa lọ́wọ́ nítorí Mr Latin ló sọ bẹ́ẹ̀ ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré tíátà nílẹ̀ yìí theatre and movies production association of nigeria tampan ọ̀gbẹ́ni bọ́lájí amúsàn ẹni táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí mr latin ti sọ pé ó nídìí pàtàkì kan tí ẹgbẹ́ tampan kì í ṣe dìde ìrànlọ́wọ́ sáwọn òṣèré kọ̀ọ̀kan tí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn ńlá báyìí tí wọ́n sì nílò owó gidi láti fi ṣètọ́jú ara wọn ààrẹ àwọn òṣèré yìí ní ó kéré tán ẹgbẹ́ tampan ti ná owó tó lé ní mílíọ̀nù mẹ́wàá náírà lórí àwọn òṣèré kọ̀ọ̀kan tí wọ́n wà ní ìdùbúlẹ̀ àìsàn látìgbà tóun ti dépò ààrẹ ẹgbẹ́ náà táwọn kò sì tí ì dáwọ́ ìrànlọ́wọ́ ìdúró rárá ó fi kún un pé ọ̀pọ̀ lára àwọn òṣèré ọ̀hún ni kì í dá sọ̀rọ̀ ẹgbẹ́ rárá nígbà tí wọ́n ń ṣe dáadáa nígbésí ayé wọn ó ní ìwà kílẹ̀gbẹ́ ọ̀hún wúlò fún gan ni ọ̀pọ̀ nínú wọn máa ń hù tó sì jẹ́ pé gbàrà tí wọ́n bá ti dùbúlẹ̀ àìsàn ni wọn yóò ti máa wojú ẹgbẹ́ pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ owó fáwọn bí wọn kò bá wá rí ìrànlọ́wọ́ kankan láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ni wọ́n ṣe máa ń gba orí ẹ̀rọ ayélujára lọ tí wọ́n á sì máa tọrọ owó lọ́wọ́ àwọn aráàlú gbogbo nígbà yẹn làwọn aráàlú á wá máa sọ pé ẹgbẹ́ ò láàánú àwọn ọmọ ẹgbẹ́ wọn rárá bẹ́ẹ̀ kẹ̀ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ gidi nígbà tí wọ́n lágbára láti máa kó ọrọ̀ jọ Mr. Latin sọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú Ìbàdàn lákòókò tó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ lórí ipa tí ẹgbẹ́ tampa ń kó láti máa ran àwọn ẹlẹgbẹ́ wọn gbogbo tó ní ìpèníjà kan tàbí òmíì lọ́wọ́ ohun tẹ́yìn aráàlú kò mọ̀ pọ̀ ju èyí tẹ́ ẹ mọ̀ lọ lára ìdí pàtàkì kan tá a kì í ṣe é fẹ́ dìde ìrànlọ́wọ́ yòówù fáwọn òṣèré tíátà kọ̀ọ̀kan nínú wa nígbà tí wọ́n bá dùbúlẹ̀ àìsàn ni pé ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ pé nígbà tí wọ́n wà ní Ṣàngó Òde wọn kì í dá sọ̀rọ̀ ẹgbẹ́ rárá bá a pè wọ́n pé kí wọ́n wá sípàdé wọn kì í wá bá a sọ pé kí wọ́n dáwó kan sínú àpò ẹgbẹ́ wọn ò ní í a kí lẹgbẹ́ fẹ́ ṣe fún mi ni wọ́n máa ń sọ nígbà gbogbo àwọn kan pàápàá nínú wọn máa ń sọ pé ẹgbẹ́ kọ́ ló sọ àwọn di ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n ohun tí wọ́n gbàgbé ni pé ẹgbẹ́ ló máa ń gba èèyàn nígbà ṣòro gbàrà tí wọ́n bá ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ni wọn yóò ti sá sábẹ́ ẹgbẹ́ tí wọn kò rí ti ẹ̀rù tẹ́lẹ̀ rárá àwa olóyè ẹgbẹ́ kì í ṣe ọ̀dẹ̀ rárá o a ò lè fowó tí àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ kan dá sínú àpò ẹgbẹ́ fi máa ṣètọ́jú ẹni tí kò ka ẹgbẹ́ kún rárá ojúlówó ọmọ ẹgbẹ́ pátápátá la máa ṣèrànlọ́wọ́ owó fún bí wọ́n bá nílò ìrànlọ́wọ́ ẹgbẹ́ wa Mr. Latin ló sọ bẹ́ẹ̀ Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́